بسم الله الرحمن الرحيم قتل أهل والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ربك لشديد إنه هو يبدر ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo nínú ọlá ẹ̀ ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan lọ́la ọba tí ò ní pé méjì láéláé ọlọ́run ọba tó wá sọ tíra kan kalẹ̀ tó jẹ́ tíra tí ó tún ní sínú rẹ̀ náà mọ́ ó ṣe ibùdójúkọ àwa mùsùlùmí lẹ́ọ̀kan eléyìí tó ṣe wípé gbogbo ẹni tó wá pẹ́ra rẹ̀ ní olùgbàdo òdodo tó jẹ́ mùsùlùmí òdodo ààyè náà lọ́gbọ̀dọ̀ ẹ̀sìn wa ẹyọ kan anábì wa ẹyọ kan tíra tọ́lọ́wọ́n bá fi sí wa ẹyọ kan onálàpọ̀ a ọlọ́run tó wáá jóye wa wípé ohun tí ń jẹ́ mánà inú ẹ̀ ló wà eléyìí tí ó máa jẹ́ wípé tí mùsùlùmí ọba kọ́kọ́ wá mánà lákọ́kọ́ inú wá wá ń dòdì máa mùsùlùmí lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ń lọ ọ̀pọ̀lọpọ̀ kàkún ó bá kọ́ tán yóò àpò ti kìnnìkan ìsàlẹ̀ rẹ̀ mike kìnnìkan james kìnnìkan kìnnìkan james kódà tẹlifíì bá wa mú wa tán yóò tún wá máa fi kùránì sọpọ́ọ̀tì ẹ̀ wípé kódà ní tí kẹfẹ́rí ń sọ kùránì jẹ́rìí sí wọ́n ní sọ pálí kùránì sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹfẹ́rí ń fẹ́ jọmọ́ o yóò máa fi kùránì ṣe ṣáìdù ọ̀rọ̀ kẹfẹ́rí màṣáàkìlù tó bá wa láyé lónìí ara ẹ̀nu náà wàhálà tó bá mùsùlùmí nù ìyẹn náà ló fà á tó fi jọ́jọ́ wípé gbogbo ẹjá jùlọ bá Kùránì ẹ mọ́jẹ́ á fi ilẹ̀ kò rẹ̀ ń bò mí wa ń sọ̀rọ̀ fún wa nípa wípé àwọn èèyàn kan náà ti gbélé ayé ti wá rí tó wọn ò fẹ́ nínú tójú tí wọ́n rí ni wípé àwọn akẹfẹ̀rí dáná kalẹ̀ wọ́n sì ni wọ́n máa kónú rẹ̀ láàyè káwà lè bá àmà wípé àwọn akẹfẹ̀rí ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n pinjú wọ́n sì kàyà àní nígbà tó ọlọ́wọ́n ọba tó láàárẹ̀ ga tó àwọn mùsùlùmí láàyè táwọn sálàfù tí wọ́n ṣí àwọn ìlú àwọn kẹfẹ̀rí ìlú àwọn pàṣẹ àná róòmù ní ìgbà tí wọ́n ń kọ́ǹkà gbogbo ẹ̀ gbogbo ń tọ́jẹ́ ìmọ̀ wọn tí wọ́n ti fi èdè wọn kọ́ kalẹ̀ gbogbo ọmọ tí wọ́n ti dè mọ́lẹ̀ àwọn tí wọ́n jẹ́ kòláfà ń gbà náà wá sọ pé kí wọ́n máa translate ẹ̀ sínú èdè lárúbáwá ìrìnpàdà yìí mẹ́tí wọ́n wá ń translate gbogbo ẹ̀ sínú lárúbáwá sínú lárúbáwá inú wọ́n fi ní kíní kan jábùrù ọ̀jíbrà lónìí ọ̀dọ́ wọn náà ló ti wá ṣùgbọ́n mùsùlùmí develop ẹ̀ èyí ìsìláàmù di ti ń darí gbogbo ayé ń gbà náà gbogbo àwọn olóhùn yẹn wọ́n tún sí lárúbáwá látara bẹ́ẹ̀ àwọn lárúbáwá wá develop ẹ̀ ju ibi tó wà tẹ́lẹ̀ nínú pálá yẹn mi ti yẹ wọ́n ti rí arsenal ẹ dákun ẹ bá a máa wọn máa ń sọ́dọ̀ wọ́n wá tún gbìyànjú sí lórí àwọn àmàdá sáyẹ́ǹsì ni mathematics ni biology ni kìnìún kan ni nǹkan kan ni àwọn kan ń bẹ nínú ẹ̀ tó ṣe pọ̀dọ̀ lárúbáwá ló ti wá ṣùgbọ́n àwọn ọ̀dà wà náà ọ̀kan ní ẹ̀ ni àwọn àmà tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ẹranko torí èèbò òníra kò ní kò ní màálù kò ní nǹkan kan àwọn tó ní í ṣe pẹ̀lú eléyìn lárúbá ló ní nǹkan wọn ṣùgbọ́n wọn ọ̀dà wà náà rẹ̀ gẹ́gẹ́ bí ìmàtíyàn bí nǹkan bá ṣe ràkúnmi lárúbá yóò tọ́jú ẹ̀ láì tí ìbè ìborí gbà náà ṣùgbọ́n nígbà tí wọ́n tún ní contact pẹ̀lú àwọn òyìnbó yìí wọ́n rí páwọn ní àwọn kankan tó jọ wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣàjálà àwọn lárúbáwá tó fi kún tí ń bẹ lọ́dọ̀ wọn eléyìí tí ò sí lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ tó wà lọ́dọ̀ lárúbáwá àwọn náà padà dà wánà rẹ̀ kalẹ̀ mọ̀nàpálá yẹ mi tí àwọn ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ni máa gbèrú ìmọ̀ gbogbo òwe tẹ bá ti mú wa ẹ mọ túmẹ̀ wọ́n gbà àwọn èèyàn fún aríwá afáà pọ̀ ìsìdìhárò bá mà ṣùgbọ́n ìgbà tó yá látara mímọ wá ń tí ọ sọnù káàkiri mùsùlùmí àwọn kèfèrí yọ sí wọn lójijì níbi tí wọ́n ti lérò níbi táwọn ti ń wọ̀ wípé àwọn ọdẹ ráálẹ̀ ọwọ́ àwọn ti bá ń táwọn wọ àwọn kèfèrí yọ níbi táwọn ń lọ nígbà tó wọ àwọn kèfèrí wá bá mùsùlùmí tí wọ́n ń padà ń gbàjọba lọ́wọ́ mùsùlùmí padà ara tí wọ́n ṣe ni gbogbo ohun tí ń jẹ́mọ̀ tí mùsùlùmí kó kalẹ̀ sínú àwọn àkáàtì wo odò ní ẹ̀ ń dà sí. yorùbá láyé mi ti inú òkun ní ẹbẹ̀rẹ̀ sí gbogbo tíra àwọn tí wọ́n tún ní o gbogbo ohun tẹ́nìkan ti kọ́ ilé ìjọ́ ìka àwọn tíra kan bẹ títí dòní mọ̀fúkúdù ni wọ́n ti bómi lọ. tàdá láti fi nǹkan gbà náà bí wọ́n bá ti ń dùsódò báyìí tàdá ò mọ́rọ̀gọ́dọ̀ aláwọ̀ yẹ́ kí Andalus onípin Spain ìlú bọ́ọ̀lù ní bẹ́ẹ̀nà abẹ́kọ̀ bóyá ni bọ́ọ̀lù kan bẹ̀ tí wọ́n ń dá láyé má tuntun tuntun fẹ́ ló kọ tó bọ́ọ̀lù Spain mọ́ bó bá tún yóò lè wà láwọn àlùbọ̀ èbó mi bọ́ọ̀lù nìkan ló kù tẹ́ ń gbà bẹ́ẹ̀ kí ó di di kọ́ńtírì kan tó jẹ́ lu mùsùlùmí tí ìlà afa dé bẹ̀ ni kó sì mọ́sí mọ́sáàsì kankan bẹ̀ mọ́ lórí kẹfẹ́rẹ́ yóò lórí ibùdó kò sí mọ́sáàsì kankan mọ́ mọ́sálásí tó ń ṣẹ̀ṣẹ̀ padà débẹ̀ padà látara dáadáa àwọn ìjọba àwọn àwọn tí wọ́n jẹ́ ọmọ sàwọ́dí kọ́lọ̀ nǹkan bá sọ àwọn tí wọ́n ṣèjọba ń bẹ̀ ní tí mo fẹ́ lò ń bẹ̀ ó ní pé àwọn akẹfẹ́rí lé wọn ò sì fẹ́ràn mùsùlùmí ọ̀kan nú ẹ̀ lọ́lọ́run wá ń ṣàlàyé fún wa ń bí tọ́lẹ́ lèmi ọ̀sọ̀ pé kọ́dà àwọn míì tí ṣe mùsùlùmí dájú mùsùlùmí mi lọ ọ̀ gbádùn nǹkan sí ọ ọlọ́ni kutila ashabul ukhdud àwọn tí wọ́n gbẹ́ kòtò sílẹ̀ tí wọ́n wá kógi sí tí wọ́n dá iná sí tí ń jò yìí yìí yìí ọlọ́run bá wá tẹ̀síwájú àti ṣàlàyé kí níjà ashabul ukhdud fún wa a sì jẹ́ oyé wa wípé ká mọ̀ sí kọ́sùrù rẹ̀ sí ẹyọ kan sọ́yé torí pẹ́rù rẹ̀ ó tún súnmọ́ kó tún ṣẹlẹ̀ láyé kó tún máa ṣẹlẹ̀ láwọn ibìkan láyé ní ìsìn tá àtúmọ̀ النار ذات الوقود النار ذات الوقود الله أباني النار أواني تفسير واجب قومه النار èyí ṣe tó wà gbàjáre báyìí àbáàrí tó járe lọ gbà wọn. annarida tilwakud annarida tilwakud lè. oríṣiríṣi nǹkan làwọn onítàfsírù sọ ṣùgbọ́n jẹ́ sọ ẹyọkan ẹyọkan ńlọ́pọ̀ jù ẹyọkan tí mo fẹ́ sọ ìwọ́n ńlọ́pọ̀ jù wọ́n ní bádàlù ṣùgbọ́n bádàlù ẹ̀ ìṣìmáàlì mọ̀rọ̀pálá yẹn mi ti yẹn nítorí wípé òkúdóòd torí àwọn àtàjọ́ malékí olójá lọ́bẹ̀ tó rí lẹ́mọ́yẹ lómi nítorí pé òkúdóòdù tí wọ́n gbẹ́ sẹ́wọ̀n pé kò tílà àsáàbòlì òkúdóòdì ni òkúdó nìyẹn ti gbajárù àbí bẹ́ẹ̀ kọ́ kí ló tó fi gbajárù àsáàbò òkúdó dì kí ló tó òkúdó nìyẹn fi gbajárù torí kí mo dán fún ilé yìí bí ìdán ọ̀fà ìgbà tí òkúdó dì wá gbajárù rè àwa fẹ́ mú bádàlì rẹ̀ wá bádàlù fún kí ni ọjà wà ṣùgbọ́n bádàlì yẹn kì í ṣe alikóòlù mẹ́rin alikóòlù bádàlù ìṣèmọ̀lì mo rò pàlàyé mi tiẹ̀ nítorí pé òkùdúdù yẹn inú rẹ̀ níná wà òkùdúdù ló kóná sínú ní rò pàlàyé ọ̀dà ń pè ní bádàlú ṣùgbọ́n mi tákà ti fẹ́ máa túnṣe pọ̀ ní wípé bádàlú ìṣìṣìmáà tẹ́ ẹ̀kọ́ nu náà ó láwọn kan bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nínú rẹ̀ ni wípé tí ó bá jẹ́ bọ́dálù ìṣèmáì máàna ni máa ń jẹ́ kì í sábà jẹ́ ìsì bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ̀ wọ́n ni máàna nínú rẹ̀ ni pé a gbọ́dọ̀ rí dọ̀míìrù tí ó lọ bá mú dánù nínú bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ̀ àjábà ní mòdìrú lótùfòkò bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ̀ àjábà ní mòdìrú lótùfòkò tí a gbé kan ti lọ bá lótùfò sì tó ní máàna ni ṣùgbọ́n náà sẹ́mọ̀ kí n kì í ṣe máàna ibo tó ń dọ̀mí ìrù wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bàbá àyè tí ó yẹ kó máa yá wa yóò bá jẹ yóò gbé yẹn tọ́lọ́ kí ó náà lọ́pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ní ẹni tó bá lọ mọ́dé àbí àwọn ará abásúrá wọ́n ní dọ̀mí ìrù bẹ́ẹ̀ wọ́n kà dára rẹ̀ àwọn míì sọ wípé tó bá lọ mọ́tò àbí àwọn ará Kúfà yóò ní náírì ha òun ni wípé ṣùgbọ́n dọ̀mí irú yẹn wọn ò kàdára rẹ̀ wọn ò kọ̀dárọ̀ rẹ̀ ni mo pàdé báwọn bàbá ṣe mọ́ kí mo fi ń pè ń kàdára wọn ò kọ̀dárọ̀ rẹ̀ wọn nígbà tí wọ́n yọ dọ̀mí irú yẹn kó ń bẹ alifu àti láàmù yẹn wọn lọ́wọ́ aṣiṣẹ́ tó yẹ kí dọ̀mí irú yẹn ó ṣe ẹgbẹ́ wọn ti fi anárìsì sọ́ọ́ ti yẹ kí alifu àti láàmù ló ṣiṣẹ́ tó yẹ kí dọ̀mí rò ṣe ń bẹ̀ lédè kúkúrú bádàlù ìṣìmáàlì ni annáàrí annáàrí dáàtì lúwàkúrúdè aláwọn fẹ́ já ma bí ọkà kẹfẹ̀rí ti le tó ó ní annáàrí wọ́n dá iná jọ sínú òkúdúd dáàtì lúwàkúdì náà rí yẹn ọlọ́wà fún sífà sífà àti ẹni dáàtì lúwàkúdì iná tí ẹ̀ṣẹ̀ kí wọ́n já lásán wọ́n fi ilẹ̀ ó ní àwọn tí wọ́n tún fi ń kó kí náà wọ́n lè bá a máa kẹ́ sí wọ́n tún kó ni wọ́n dági jọ wọ́n dá gbogbo ẹ̀jọ̀ pé kó máa jò kìí ṣe ná kéke idhum alayha idhum alayha qu'ud ọlọ́wọ́ abẹ́ fi hàn wá bí ọkàn wọn ti le tó ọlọ́ni idhum alayha qu'ud àwọn kẹfìrí wọ́n ń ju àwọn olùgbàgbọ́ òdodo sínú ọ̀nà wọ́n sì tún jókòó ṣùgbọ́n tá a bá wọ àlàyé ha èèyàn ní àjókòó sórí iná àyíwá ẹ̀kọ́ ni ṣùgbọ́n haúlà ha níbí jìwà rí ha wọ́n jókòó sẹ́gbẹ̀gbẹ̀ níbi tí ẹ̀rí wípé tí èyí bá ṣe ìkàtà yányá oníṣèyàn láburú kójú ó ti bẹ́ẹ̀ ni àyíwá ẹ̀kọ́ ẹ lọ́ọ́ máa wọ àwọn apànìyàn àwọn oníjì àwọn olè àwọn jàgùdà wọ́n kọ́kọ́ lọ mú nǹkan náà látó lọ ilé ilé bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ tàbí káfà gbó wọ́n ti kọ́kọ́ kú ní ìdí èèyàn tọ́lọ̀ ń dá máyàn náà ẹwà náà Ibrahim alayhi salatu wa salam ìgbà tó fẹ́ pa ọmọ ẹ̀ fọ́lọ̀ bó tiẹ̀ ṣe pé Ọlọ́run ọba ló fẹ́ dúnbù rẹ̀ fún síbẹ̀síbẹ̀ kò lè wojú ẹ̀ فلما أسلم وتله للجبين فلما أسلم وتله للجبين ọlọ́run nígbà táwọn méjèèjì gbà fọ́lọ́run ọba tán wàtàláhù lil-jabīn ó wá mú ọmọ rẹ̀ tó fẹ́ tí yẹn bá fẹ́ dùn kankan lẹ́yìn ó ṣe fún ìyẹn ó fẹ́ gbé ẹ̀ lélẹ̀ ó wá dojú ẹ̀ bolẹ̀ jàbínù ní tàláhù lil-jabīn ojú ńlọ dàbò lẹ̀ kò fẹ́ rí ojú ẹ̀ nígbà tí wọ́n bá gbọ́bẹ̀ lè káàánú wọn bá ṣe kọ́mọ̀ ìpín látara àánú yẹn kò ní lè má ṣe ọlọ́run ṣe mọ́ ṣùgbọ́n kí èèyàn gbẹra rẹ̀ léèyàn kẹfẹ́ ilé ṣe ń tó burú jù bẹ́ẹ̀ lọ abẹ́ ti bàjẹ́ pé ẹnìkan ń bẹ tó so lórí ìsìláàmù rí táwọn kẹfẹ́ rí sọ mú nígbà tí wọ́n mọ tán ọjọ́ iléyà wọn pa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ gà á pàṣẹ iléyà rẹ̀ odidi olórí kọ́ńtì kan ni o olórí kọ́ńtì kan ni o president ni o abẹ́sí gbàgbé ni kẹfìrí dájú ọlọ́ni wípé ìhùnmọ́ ara ẹ̀hà ló ẹ̀wọ̀n nílẹ̀ wọ́n tún wá jókòó kalẹ̀ bẹ́ẹ̀ gọ́dá jẹ́ ká máa bọ́ síbẹ̀ ẹja wo ẹjọ́ ló ń sàpadà nù wọ́n ló ń sàpadà á lè mú wa tún jù síbẹ̀ kẹfìrí ọ̀fẹ́ náà mùsùlùmí ọ̀tá ni wọ́n wọ́n burú wọn ò sì lé ète kankan síwájú ètè aburú lọ ọlọ́run tó tẹ̀síwájú. وهم على ما يفعلون بالمؤمنين شهود أما جاءت وشاهدين وما شهود nígbà tá à شاهدين وما شهود ni شاهد wà máa ṣe lóde a ní ṣáhìdù òun ní kíni gbogbo ẹni tó bá ti wà hádùrú yẹ pé tó bá ti wà ń bì kan tí ẹ̀hùn tó rò aláàbùsọ pé gbogbo ẹ̀dá náà ṣáhìdù ni wọn bẹ́ẹ̀ ni àbẹ̀kọ̀ àwọn onítọ̀síìr wọ́n ní ààyè ilé ìṣòfófó pé ṣáhídù yẹn ntù ntù ṣáhídù tó ti sá sẹ́yìn tó ta ti kà sẹ́yìn ọlọ́ni wa hum aláàmà yáfa àlùwọ́nà bẹ́lẹ́ mọ́ mẹ́rin láṣọ bẹ́ẹ̀. gbogbo tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà sì ń gan ní ẹ̀ báyìí kí ẹ ṣe kí wọ́n á ròyìn ẹ̀ fún alẹ́yìn àwọn gàgán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí tán fífi àjẹ wọ́n ju ó wọ́n sì wòye pé kí wọ́n máa jẹ̀yà ń ṣètò àwọn ìyẹn náà ló fà á tó fi jọ ọjọ́ wípé ẹlẹ́rìí ọwà wà lórí ìtì àná ní ìrọ̀pá láyé mi ti gẹ́gẹ́ báwa náà ṣe jókòó kalẹ̀ báyìí tí wọ́n fi fi ajá wọn òdodo lẹ́lẹ́rìí náà ó sì wà lórí tiwọn náà lọ́jọ́ torí lè máa kankan wá wà nígbà náà tí ó takà wọn ọwọ́ wọn kọ ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون أجا أجل gbogbo ẹnu tí a fi ń sọ̀rọ̀ tí a fi ń bú mùsùlùmí jọ náà àwọn jẹ́rìí wọn yóò jẹ́rìí takò wọn ọwọ́ tí a fi ń mú wọn a fi ń fìyà jẹ wọn jẹ́rìí takò wọn ẹsẹ̀ tí wọ́n fi lè lọ bí wọ́n ti ṣiṣẹ́ ẹbú ọ̀jẹ́ ní takò ní orí ilé ọlọ́run tí wọ́n ti ń ṣe ń kọ́ orí ilé ọlọ́run ọba tí wọ́n ti ń ṣe ń kọ́ ọlọ́ni wa hùm aláàmà yàfà lónà kí wọ́n lọ tẹ̀lé wà máa nákọ̀ mú minhum illa yu'minu billahi al-aziz al-hamid ẹ dákun àyà yìí nínú àyà tó ṣe pé èèyàn gbọ́dọ̀ máa ń ṣẹ̀sìn kan mọ́ yìí àyà wà máa ná kọ́ mu ohun mẹ́nu hàn ilà ayò mẹ́nu billahi azizil hamid téèyàn bá pẹ̀lú ara ẹlẹ́ni tí ń ṣẹ̀sìn tí ọba dún àyà iye nǹkan ṣe wà máa ná kọ́ mu mẹ́nu ẹja kọ́kọ́ rẹ̀ láti bíi bí wọ́n bá fẹ́ tún fún ìyànjú àtàwọn bẹ́ẹ̀ kékeré wọ́n ní wà máa ná kọ́ ọmọ omi ní hún àdédé fìyà jẹ wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni kìí bẹ́ẹ̀ o ná kọ́ ọmọ mi nù kìí ṣe kó fìyà jẹ o mo rò pálá yé mi tiẹ́ kí ni tún wọn ná kọ́ ọmọ mi nù ọjọ́ ìsàn ìtakọ̀ wọn. ẹ̀mẹ́rin alẹ́ ti ń sà. wà máa nàkọ̀mù minhum illa ayyuminu billahi al-azizil hamid. wà máa nàkọ̀mù minhum bá ń sáré lọ sí máa ìdá. Kama tanki mwana anna illa na amanna. máa ìdà kò jìnnà tó bá òun kò jìnnà tó bá òun bàbá kò yà á lẹ́nu kìtà bí á táǹkì mu nàmì náà ilà àmà náà قل يا أهل الكتاب هل تنقمون منا إلا ṣe pé wọ́n fìyà jẹ yàn ní wọ́n bí ẹni wọ́n fìyà jẹ kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí láyé ẹ̀yin alòlùkè táàbì sẹ́yìn pé nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí mùsùlùmí ti lágbára tàbí táwọn kì í mú ọ̀nà mi ná kéèyàn wá sọ pé ẹ̀ fìyà jẹ wà ìlànà àmà náà bì láàyè àyàfi nítorí pa àjọ lọ́wọ́ bá jọ bàmá ń sí la ìlẹ́yìn náà bàmá ń sí la mìíràn wà á ní àkísàrọ̀ kún fáṣí kùnà bẹ́ẹ̀ àjẹkún ìyà lọ́jẹ̀nù kí wá ní nákọ̀ ọmọ mi ìtumọ̀ rẹ̀ ni pé ó kórìíra kankan lára tàbí ẹ̀ṣẹ̀ tó dá ti ń pa ẹ̀ mo rọ̀ kí ni ń wọn nú. nípa àwọn olùgbàgbọ́ òdodo tẹ́ fi ń fìyà jẹ wọn mo rò pálá yẹn fìdí yẹn kìí ṣe pé wọn àdéédé ń fìyà jẹ wọn kìí ṣe bẹ́ẹ̀ o wà máa nákọ̀ọ́mù mi nínú hùn wọn àkúṣe àwọn ẹlẹ́sẹ̀ kankan mo rò pálá yẹn fìdí yẹn kì í ṣẹ̀ṣẹ̀ kankan táwọn lọ ṣé mọ̀ pé tíyàn bá dẹ́ṣẹ̀ ọlọ́run ọba gan gbé àwọn ìjìyà kankan lẹ̀ fún bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ nínú ìjìyà tó gbé kalẹ̀ eléyìí tó jẹ́kú mbẹ̀ bẹ́ẹ̀ náà níbẹ̀ kọ́ tó bá ṣe wípé wọ́n jẹ̀bi ìyà tí wọ́n fi ń jẹ wọ́n ni ṣe bí ọba ṣe dá ìgbọ́n wà máa lákọ̀ mọ̀ nínú wọn àjẹsẹ̀ kìí ṣe kí wọ́n dẹ́ṣẹ̀ kan tí wọ́n fi tó fi ní ìdí kan jẹ wọ́n yíyà tí wọ́n kí wọ́n bá bẹ lábẹ́ ìjọba àlú kẹfìrí ọwọ́ adẹ́ṣẹ̀ tó jẹ mọ́ yà wọ́n jẹ yà bí wọ́n ní jẹ torí gbàtọ́ bá takò fún ìlú tí wọ́n gbọ́ ọmú tí wọ́n yọ àwọn kẹfẹ́ ní àwọn fi àjà wa mùsùlùmí ni wọ́n fi àjọ bá àwọn fi àjẹ rẹ̀ ni o ìyẹ̀rọ̀pá gbọ́mi yé wọ́n ní káwọn èèyàn ọmọ dìbò ọ̀dọ́ba ọwọ́ adìwó ni wọ́n wá mú ọ wọ́n lọ di five hundred million àmì tí ò tó bẹ́ẹ̀ náà wọ́n wá gbọ́ ọmú wọn sáàkì rẹ̀ ọ̀nà àwọn kẹfẹ́ ọmọ yìí tàwọn mùsùlùmí sóò nìkan lọ́wọ́ ọkọ̀ jówó ni àwọn kan jówó àwọn

kò sẹ́sẹ̀ táwọn olùgbàgbọ́ òdodo ṣe ẹ̀ṣẹ̀ wọn náà ni pé ẹ̀ṣẹ̀ wọn ni kí ni. ilà ayélujára billahi al-aziz al-hamid. ẹ̀ṣẹ̀ wọn náà ni pé ẹ̀dọ́ lọ́wọ́ bá gbọ́. ọ̀kan náà fà wá dáadáa ṣe é ṣe wáyé wọ́n ní mùsùlùmí níjọ́ tó bá lóun jẹ́ mùsùlùmí tó bá yẹ pé kèfèrí ni tẹ́lẹ̀ àwọn kèfèrí ó kórìíra ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí gan ni tó wà láwùjọ bí àwọn kèfèrí bá wà àwọn kèfèrí ò ní fẹ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ pàápàá jùlọ tí bá ń pèpè sínú Islam tó bá jẹ́ mùsùlùmí tí èpè pè sí jọ́njọ́ ń pàdé ń bá jọ́njọ́ wọn wọ́n jọ mọ̀ sí ojú ẹ̀ lọ ṣùgbọ́n tí ń pèpè sínú Islam ó kórìíra ẹ̀ ó ní ọlọ́nkọ́ bá sọ ṣe ẹ̀rù wọ́n ní tí ìyàbá wá kùn ní mùsùlùmí lásán tó bá di alùsùnà ọ̀tá rẹ̀ wà kú ní kèfèrí nìkan àwọn mùsùlùmí náà ó tún máa bínú ẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ kì í jọ̀sẹ̀ kan lọ ní ìsìlẹ̀ nìkan rí ẹni ah, àwọn ọmọ nǹkan mo ní dáadáa ọdẹ àbí òun náà kọlẹ máa pìyàn ẹ̀yin làbú àwọn ni ó mú ibi bí sí ẹyẹ lọ. wà á máa nákọ mẹ́nu ìlà yu'minu billahi al-aziz al-hamid. wọ́n ní àwọn tí máa pè ya wọn ní umu umu ni wọ́n pè wọn. wọ́n ní ẹ̀yin làbú àwọn ni umu àbí bẹ́ẹ̀ náà kọ́ àbú umu táwọn umu wà dáadáa kò ní dáadáa wọn kò kúbọ̀ tó wọn umu mùsùlùmí nù àwọn mùsùlùmí tó ti lé láàdọ́ta tí àwọn ọmọtúnmọ̀ ó mú ẹ wá ní ọmọ fàtíà tí ọmọtúnmọ̀ àmọ́ ẹ wá ní ọmọ àmọ́ àmọ́ kì tí a sì ti ṣe sọ́ọ́mù tí ti lé láàdọ́ta ọdún. wà á máa alákọ̀ọ́mù nínú ní tí ń bí wọn nú pa àwọn ìgbàgbọ́ wọn bí ẹ bá di mùsùlùmí tó bá jálùsùn náà táwọn yóò bínú ẹ wà lọ́ọ̀ wọ́n lọ àwọn universities káàkiri kí wà àtàwọn tí ẹjọjọ jẹ́ mùsùlùmí ìmí inú wọn lè mọ̀ yànjú tó ọ ṣùgbọ́n wọ́n wọ́n kà sí bọ̀ lọ kí àwọn oníṣòkòtò sọfẹ́sọfẹ́ yìí wọ́n gbọ́dọ̀ wọ́ bí wọ́n wà dàbí ìlú nìfà kò sí ẹtí ń bí wọn á lójú súnà tó lóun ṣe náà lọ ìwọ́n tó ti jọ máa ń dáadáa láàrin ẹ̀jẹ̀ lágbo ilé ó sì dánwọ́ kọ́ wọn ẹnìkan kọ ọjọ́ lójú bí ó sì máa kí ó gbìyànjú yóò máa wò yóò máa wò yín lójú yìí kò tí ẹ̀ ní wọlé yóò mọ̀ wọlé báyìí ẹ̀rẹ̀ mi ò lọ tọ́ ọba ti mọ̀ kẹ bó ṣe má má láyé ẹ̀ tọ́wá ti mọ̀ pé ó máa kì mí ẹnìkan bí ajọjọ lọ lékè o ó gba ó ní ọwà ó ní ọwà yóò ajọ lọ o sọ ẹnìkan abẹ́ mọ̀ rí ó mọ̀ fọ́ kì í ṣe àfa o kọ̀kọ́ mi kọ̀kọ́ mi ké wúrí o kò sí kan o èyí wàá pa mi èdèké ó gẹ̀ tí ìbànú kí ló fẹ́ jí sí iná ń wọ̀ kó tẹ̀ wá kọ́ náwó sí iná èmi ń sálámà sí mi náwó sí ilé yóò máa náwó sí lùmí. torí kó o sí yàn àbí torí kí ni tẹ́lẹ̀ yẹn bá já àfihàn ara wọn yóò dà yẹn kó lè sọ̀gbà tí sí yàn ìṣe mi lòdì tí ó dùgbà jù وما نقعوا منهم طابة سنة wọ́n bí dáwọ́ kì í tì rẹ̀ àwọn súnfí ó yé tì ẹ́ pọ̀ wọ́n lè sàṣì ọ́ tí wọ́n bá lágbára tì rẹ̀ ẹ̀rí etí ṣe olùhàyè ní tó fi kún tó lágbára ni pé tó o bá tún wá jó ń súnà tó bá jọ bí ẹni pé àwọn ènìyàn fẹ́ máa tẹ́tí sí ọ tàbí ọkọ rẹ fẹ́ máa hàn àwọn súnà náà tó wáyé tì rẹ̀ àwọn tó máa ṣe kéta rẹ̀ nínú súnlẹ̀ ẹgbẹ́ ẹnìkan bẹ mú sí nà sí àkà fún kò tí ì pẹ́ kọ kì í pẹ́ rárá wá sí nà sí àkà ó bá débi máa ma bó ti ṣe kún sí ẹ ń tọ̀ ń wò tí lóṣù mẹ́ta tó fi rí mi ó ní wà lọ́yìn tẹ̀ sọ bẹ́ẹ̀ ló ṣe rí jẹ́bi ká lómi sọ fún mi pé ah láti jọ tó ti mọ́ kírun nílò ọ̀ka bí tí mo gbọ́ rí ìhàlẹ́ rẹ ti pọ̀ jù náà pé ibi tí mo mọ̀ nínú kura ní òní nìkan lọ́ka kí wàá ló dé ẹ wà lé o ìwọ nìkan la fa ni. ah ìwọ nìkan la fa ọwọ́ àkà kura yìí láti jọ àǹkí rẹ yìí wàá mọ ibi tó ń kà láti jọ tí ì bá sọ ni. ṣe sádọ̀wọ́ dé àbí òde. wà á máa lọ́wọ́ mu nínú mi. ilà ayé mi lù mí láhìlá sí bil hamid ẹ̀yìn wọn ká kírun ẹ̀yìn wọn ká kírun àti kò ní fọkàn sí irun kọrin olè bá irun ti ń kírun ó bá ti ká kírun à ah. tó o bá ti ká kírun à ah, ò ní fọkàn sí irun mọ́ ọ mọ̀ pé nǹkan ti ṣe ọba torí yóò lè ka kúrò ah. ní ọmọ ká kírun à ní èrò wàhálà yìí rìndí àyùmọ̀kọ́ ọ̀dà àyùmọ̀kọ́ sí kíni wàhálà ẹ̀kọ́ dá ẹni tí bá ti ká kírun àti tí bá ti fi kírun kò ní fọkàn sí irun táwọn yóò wá lè ka kùránì kọ́ mọ́ ká kìrọ̀ abẹ́rẹ́ mọ́ ni ẹni bọ́ọ̀lì tó bá ti ka kùránì kìrọ̀ á ti lè ka torí kìrọ̀ àkàn náà lọ ń kàn kìrọ̀ ilé tó ń kàn sí ni wọ́n máa ń bò mí náà nǹkan ti ṣí á wà máa nẹ́kọ̀ ọmọ omi ní wọ́n mú níta dáwọn èèyàn ó yètì rẹ náà ní tó ń ṣe wọn kò sẹ́sì kí pọ̀ ọ̀sẹ̀ wọn kì í ṣe pọ̀ ọdọ́mi lọ kì í ṣe pẹ́ ń jà ntẹ́ ń já sí náà ni pé ó sì jẹ́ wọ nìkan lọ́wọ́ máa dé fìlà pupa àbí ó sì wọ́n ó sì máa dé fìlà tó níhò tó orú sì máa wà lórí. wọ́n á dé fìlà aládìsí ò lédè kúrò ní Kùránì. wà á máa lọ́kọ̀ àwọn ọ̀gbìn إلا يؤمنوا بالله العزيز الحميد wàhálà ń bẹ wàhálà ń ṣe kí ni o ń bẹ bámbà àbí ẹ̀sìn mọ́ sọ́nà kan ń ta àkè lọ síbẹ̀ ó ní pé tíyàn bá ń ṣe ni kó mójútó kó sì mú dáadáa tíyàn bá ń ṣe ni kó ṣe kí ni o kó mójútó kó sì tó ṣe kí ni kó má dáadáa ní tó ń ṣe tó ọ̀bá mójútó tó ọ̀má dáadáa ọ̀ wọlé àwọn ọ̀tá rẹ fúnra rẹ lọ́jẹ̀ tàkúté tí wọ́n mú ọ fún ọ kẹtàkúté fún rẹ báyìí wọ́n sì mú ọ àwọn kèfèrí ò ní fẹ́ràn mùsùlùmí sófí ombidia alásàlátù kò ní fẹ́ràn tó lásàlátù ọ̀dá tó bá tó wá fáwọn èèyàn pé káwọn lọ bí kámọ́ àbí kìíní kan àbí káwọn èèyàn péjọ àbí káwọn èèyàn ṣe kìíní àbí ẹ̀ ti kírù jàmá yìí àbí ẹ̀ ń بالله العزيز الحميد wọ́n ṣe ń tí ń bí wọn ẹ̀mọ̀ òpé à ah, kí làwọn èèyàn náà ṣe jẹ́ fi ní kí wọ́n máa bọ́ ọ́nù náà sí èsì kí wọ́n dà lóru wà láìwọ̀n ọ̀dà lóru kí làwọn èèyàn ń ṣe táwọn èèyàn fi máa yóò tún wá gbójú ó sàgbé ọ̀fẹ́ wojú ó mọ̀ pé kí kí a lò dé wọn bí àbí ní ìkúso bẹ̀. àwọn ah, àlùbá sá eh, eh, ẹ̀ẹ́dọ̀lẹ́ ẹ̀kúso mẹ́ta ìkẹ́kà bí àbùdó jọ ọkùnrin. adáwọ̀ ti dé nǹkan ṣe mùsùlùmí nǹkan ti ṣe mùsùlùmí tó pọ̀ ṣùgbọ́n bí ó ṣe máa rí nìyẹn kó wọ́n bá pọ̀ jọ̀rọ̀ lójú níjọ́ títí ẹ̀ náà bá dé ẹni títí ẹ̀ ò ní bá lẹ́ni tí ò ní dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run tó o bá dúró lórí ẹ̀sìn ọlọ́run déédéé tó o sì dúró tí ń ọmọ tó o dúró dògbò ló lò àwọn mùsùlùmí nínú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ò ní fẹ́ràn kí ni bàtà àwọn afá àjọ òbí sàdún síra wọn kí lọ́wọ́ tí wọ́n fi lẹ́nìkan ti pẹ́ lórí ìmọ̀ọ́mọ̀ jù àríkókú kẹlẹ́mí ò ní bẹ́ẹ̀ kí lè wájọ́ mímí nǹkan sábẹ́ awọ́ fọ́ra wọn ẹnu làwọn èèyàn ò fi bàtí ara wọn jẹ́ nìsín kò sóògùn kò fi bẹ́ẹ̀ sóògùn bàmá nàkọ mọ mi nù ilà ayé ọkùnrin ìlú. ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ súnà tó ń ṣe wọn náà ní bí àwọn èèyàn nù pípín ìdẹ̀wọ̀ àṣẹ wọn o kódà gbóṣẹ́ ilé mo ń bá wọn ṣe láwọn pápá àwọn obìnrin nù ẹ̀yìn iṣẹ́ mọ́mì kódà mo ń bá wọn ṣe gbá mo ń bá wọn ṣàwọ̀ yóò torí dáàbò tó wọ ìdàǹkan nulẹ̀ asọ̀rọ̀ nta gbẹ̀ngẹ̀ gbogbo tí mo gbé sínú lé ní dààmú wọn náà ló sì rí balẹ̀ ojú èyí ò rí kò sí ti ń bí wọn nú aṣọ yẹn náà ní bí wọn nú wọn wà dọ̀pọ̀ ọ̀sán gan ẹni tó lè yàn dọ̀pọ̀ ọ̀sán gan ọkọ rẹ ti kú ti pẹ́ kò sí lọ́kọ mi tó kó ti fò lára ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ọmọ àtàwọn ọ̀rẹ́ tí ó gbádùn ara wọn púpọ̀ yóò kàn ìwọ́ yóò lọ́wọ́ wá ní kó tráfù ní ó bá rẹ̀ sí bá dé àwọn yóò mọ̀ ah, pẹ̀lẹ́ yóò mọ̀ wà níbi tó gbé àwọn ilé ìkọ́kọ́ sáré ọ̀rẹ́ wa ọ̀gá wọ́n máa gba àwọn ọ̀rẹ́ òun ò tí ẹ̀ yọ mọ́ òun òun yọ̀ mọ́ta ni pẹ̀lú adúlọ́run gbọ̀n òun òpin eléyìí ó ti jáde kò sí inú ìjọ ọmọ kò sí lára àwọn ọmọ. wọ́n ní pẹ̀lẹ́ àbáwo ni ìjọ òun lè nǹkan kan báwo ni kí n àyè yóò àmọ́ sọ fáwọn ọ̀rẹ́ ó lè má tí ìrìn jìnnà kátó olùgbé wọ́n máa rí kíní ó mọ̀ ní tẹ̀blíìkì. àdáwò ni èèyàn wá tó gbọdọ̀ torí pé wọ́n kórìíra mi kọ́ wá mọ́ sísìn ọlọ́run tó ń ṣe mí wọ́n ń bú mi ṣé àwọn tí ń bú ọ̀ ló ń ṣèsìn fún àbọ́lọ̀hún wọ́n dáàbòkù mi wọ́n ṣe mi ń gbá wọ́n wọ́n kò dúdú bá búṣe ṣe kìíní ọ̀tọ́ náà wọ́n òkú fẹ́ràn wa ọ̀fẹ́ wọn fẹ́ràn rẹ̀ sáwọn ni ó fẹ́ràn rẹ̀ àbọ́lọ̀hún ẹjá jẹlé ìmú dáadáa kìíní kan jọ tó ń wọ ẹjá wọn báyìí mọ́mí kan yìí mọ́ lójú kẹfẹ̀rẹ̀ sí ní náà wọn ni mélòó wá ní àtẹ wọn ni ọbọ̀ ọdún náà àwọn jáde ọbọ̀ ní olé ọ̀fẹ́ sí wọ́n lẹ̀ kí wọ́n sì kú dúdú jábọ̀ wọ́n sì sọ náà ọdún rà mí ọdún rà mí ní a bá yí mọ́ ọdún lù ọmọ ọdọ́dọ̀ lù wọ́n o kí wọ́n lù ọ dáadáa ọ wà máa bẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ pé yàn á máa bẹ̀ lọ lórí pé kọ́lọ̀ wọn rọ òbí èèyàn fún yàn àwọn èèyàn ọmọ anábìwá Ibrahim Musa dúà lórí bàbá rẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni gbọ́dọ̀ ìyẹn náà máa bẹ lọ́n fáwọn òbí èèyàn tó bá fẹ́ ya kọ̀ lọ́rọ̀ sí yóò lọ́n bá rọ̀ wọn lọ́kàn bí wọ́n sì rọ̀ pẹ̀lú tó bá fi ìkíláàsì ṣàdó àǹfọ̀lọ́ ọlọ́wọ́n sì rọ̀ wọn. àmọye òbí lónìí ẹ̀sọ̀ nǹkan wa máa náà fàwọn mi hàn ilá ilá azizi alhamid. sẹ́yìn alábàání ti ń bẹnu àyà yìí tó wọ́n ní wípé àwọn tí wọ́n ń fìyà jẹ nítorí kí wọ́n gbọ́ lọ́wọ́ bá dùn ta ni wọ́n gbàgbọ́ tí wọ́n fi fìyà jẹ wọn. ẹ ẹ dá mi lóhùn ok ṣé tí èèyàn bá ń ṣe ti ẹni tó jẹ́ ìjọba ẹni tó wà nípò ìjọba ṣé ẹnìkan tó bẹ̀ tó lè fìyà jẹ ń tàn tí ó bá tiẹ̀ fìyà jẹ ẹni yóò kú òun kò náà ìtumọ̀ rẹ̀ ni wípé só wá túmọ̀ sí pọ́lọ̀ náà lè ní jẹ́ fífi àjà àwọn tó gbàgbọ́ tí ṣe ń wò wọ́n àrùn ní mi tí ṣe ń wọ́n wà rọ́dà àbí òní wà rọ́dà nígbè àwọn èèyàn láwọn gbàgbọ́ wọ́n sì ń jẹ wọ́n ń yà ní wá ń wò wọ́n ràn tí ẹ ṣe pé nítorí pọ́n kágara láti ràn wọ́n lọ́wọ́ lọ́lọ́wọ́ fẹ́ já nírú ìròrí bẹ́ẹ̀ ó ní ilá yókùnrin ló bí ìlà ó wá fi àlàáfíì sí ọlọ́wọ́n ọba tí wọ́n sì gbàgbọ́ ìyá alágbára ni o sóti yé torí àlàáfíì sùn ìsàbíyà alágbára ni ìtumọ̀ rẹ ìtumọ̀ ìzà kó wà ní o èdè lárúbáwá o. Al-Aziz ọba bíi ọba alágbára ni ẹ̀yìn ọ̀rọ̀ ẹgbọ́ mi yé ara àṣìtú kéwù ní Al-Aziz àbí níbi èèyàn bá lágbára ní ibi olè olè níyì ẹ̀yìn ọ̀rọ̀ àlàyé mi tiẹ́ nínú láàzímù dídá lágbára sóti òun ní ntí ó lẹ́gbẹ̀ẹ́ ìlágbára yẹn sẹ́lísímù òun ní èyí mo rọ̀ àlàyé mi tiẹ́ ọlọ́ọ̀ni àwọn tí ń fìyà jẹ́ àwọn olùgbàdùn òdòdó àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń fi yá jẹ ọlọ́run tí wọ́n gbàgbọ́ alágbára kìí ṣe pé torí ipọ́jọ́lẹ̀ ló fi ní kí àwọn ọmọ ẹ̀jẹ̀ wọn ìyẹn wà máa sọ fún ọ wípé tí àbá ń jẹ ọ látọ̀dọ̀ àwọn kèfèrí má wà agbára lọ bí kúfùrù láti takò wọn ìyàwó náà wà lọ sí kíní kan sára ni fi ọlọ́wọ́ ọba alágbára ayẹ kọ́ náà tọ́ ọba wá torí bọ́ ọkú fúrú ìwà àti àdì kankan náà kò tún níyà tí wọ́n bá fi jẹ ọmọ jẹ ọ ọlọ́run ọba lágbára torí pé ní pé ó jẹ́ kó rọrùn fún wa láti máa jù wọ́n sínú náà kò sọ́pọ̀ lẹ́yìn ìrọ̀pá láyé mi ti yé kò sọ wípé kò lágbára ẹ wọn tọ́lọ̀ ń torí kò ó ní alhamid ọba ẹlẹ́yìn tó kí gbogbo tó bá tún ṣe èèyàn tó máa yẹn lórí ẹ̀ èèyàn tó wá lè máa yẹn tó fáwọn èèyàn lẹ́wọ̀n máa jó wọn náà ìtumọ̀ rẹ̀ ni wípé èmi ọlọ́wọ́n bí ṣe nǹkan kí n má kó má nídìí tí mo fi ṣe ẹ wá jẹun fún alápèjúwe kèfèrí lónìí ìlú àwọn èèyàn di mùsùlùmí kọ̀ wá pa wọ́n ṣùgbọ́n kò jẹ́ wọn ọ̀rá yìí gbé àti nítorí kọ́ pa wọ́n lẹ́ẹ̀kan náà kí wọ́n sì bọ́ sínú ìgbádùn ìwọ́ lọ́dà jù ẹ gbọ́ mi yé wọ́n ń bẹ àwọn èèyàn kan bẹ tó yẹ kó láti jọ táwọn kan ti dé síjọba ní ìsìn náà ti dùn aṣẹ́wọ̀n tí wọ́n jáde láti bí ọdún méjì báyìí bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tó jẹ́ pàwọn wọn àjọ ń darí nàìjíríà tẹ́lẹ̀ ní yorùbá láyé mi wa ẹlòmíì wá ń bẹ tí wọ́n bá fi ibẹ̀ báwọn in tí ó máa ń ṣe tó bá jáde wọn ó fi sí láago tó kú tí ó máa náwó lé lórí ká gbádùn mà kò sì ní kú nínú eléyìn àti kó kú lẹ́ẹ̀kan náà kó bọ́ síwájú ọlọ́nkọ́ lọ́mọ agbádùn ìwé lọ́dà jù tọ́lọ́pọ̀lọpọ̀ náà wọ́n ní tafsir wọ́n ní gbogbo ẹni ọ bọ́ sínú náà iná yẹn ọ̀kan láàtọ́ lọ́n fi mẹ́mí ẹ̀kú torí kó má bàa fi èdè gbígbóná o kò ní kò ní ti kan náà tọ́lọ́ wọn bó ti mẹ́mi kó lára jó sà lásán ní bọ́ bẹ́ẹ̀ nínú yẹn àti kí wọ́n dáyé kọjá pé lónìí kí wọ́n di okùn mọ́ wọn kí wọ́n fi kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu kán lọ fi hàn roko kọ́dọ̀ la kán lọ pọn kọ́dọ̀ tó la gbókùtà lé aláyà ìwọ́ lọ́dà jù alhamid lọ́nà pàmánà kọ́ mọ́ mi nù hùm ilà ayé. يؤمن بالله العزيز الحميد àìmọye ìlera lọ́wọ́ bá mú sọ́dọ̀ tẹ́gbẹ́ ká ní bẹ láyé ni àwọn èèyàn bá wá máa pé wọ́n títì ni kí ẹ wá wò tí ó di sọ́ọ̀sì ìbànújẹ́ tí ò ní tán fáwọn òbí ẹ ọlọ́wọ́ á mú sọ́dọ̀ inú wọn lò alhamidu lọ́lọ́ kọ̀wé yìí ò ní kìí sọ̀lẹ̀ pé wọ́n fi àwọn tó gbà á jọ ọ á fi wọn lẹ̀ kí sori kọjọ lẹ̀ alhamid hikima ń bẹ lábẹ́ rẹ̀ liyamiza Allahu al-khabitha min at-tayyibi wa yaj'ala al-khabitha ba'dahu ala ala abadi fayarukumahu jami'an wa yaj'alahu فيجعله في جهنم آه ليميز الله الخبيث وياه ليميز الله الخبيث nínú fìtínà ọlọ́run fi máa mẹni tó dúró tì lóòótọ́ àtẹni tó ṣe wípé brotherhood ni í ṣe kì í ṣe brotherhood brotherhood wọ́n fẹ́ ṣe brother yìí ṣe kì í ṣe torí tọ́lọ́run tọ́lọ́wọ́ bá bá ń gbé àwọn kẹ́kẹ́ wá kò wá lójú ẹ mọ̀jà pé ọlọ́run bá gbàgbé ọ́ ẹja lọ eléyìí ò túmọ̀ sí pé ká má dúpẹ́ fọlọ́run bá ọlọ́run bá fi wá lẹ̀ bẹ́ẹ̀ kí ṣe tó ní pọ́jọ́ lẹ̀ pé ò lè ràn án lọ́wọ́ ṣé bá gbára rẹ̀ ní àní òfin wọ́n rọ́mọ ń pa àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tó ní tó fẹ́ lò ń bẹ̀ ó fẹ̀mí rẹ̀ lẹ̀ ó fi pààrọ̀ tó dáa jù fáwọn èèyàn bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kò sí nítorí wọn ṣe láyé tó ṣe kí màlá bẹ́ẹ̀ ọ̀yà. Allahu lahu mulku samawati wal ardh Wallahu ala kulli shay'in shahid. Ṣàhádà mi tún dé tí tó túnmà ṣáhídò ògì. Àlàdé làwọn mọ́lẹ́kùn samawati wal ardh. Àwọn tí ń fi ájà wọn olùgbàgbé òdodo wọn à lọ́lá kankan. Wọn à lágbára kankan. Gbogbo ọlá aṣọ́mà àti ilẹ̀ ọlọ́wọ̀n ọba lónìí. Ọlọ́wọ̀n ọba lónìí gbogbo ara tó bá fẹ́ dá ń bẹ̀. Àtàrà tó bá fẹ́ dí ó ṣe dá ń bẹ̀ ni ó mọ̀ ṣe dá ìtọ́ bá fẹ́ dá lára ń bẹ̀ ó ní ọmọ dá wallahu ala kulli shay'in shahid. wọ́n á sì kẹ̀kẹ́ tọ́lọ̀ wọn bò rí ọlọ́run ṣe lẹ́yìn fún wa kẹ́ ẹ má rò pé wọ́n ti fìyà yẹn jẹ wọ́n ó ti gbé kò gbé kò gbé o ọlọ́run bá rí gbogbo ẹ̀ wọ́n gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n á ní kù láyé tẹ̀sán ó ti máa ké tí wọ́n bá wá dé ọ̀run ẹ̀sán ó ké lọ́nà tó lágbàá ọlọ́run tẹ̀síwájú ẹja káyà yẹn kún torí àṣẹ. iná lábì iná fata lùmùmínì iná wà lùmùmínà ti fún màlàmìyà túbù fàlàhùn àdáàbò jahannam fàlàhùn àdáàbò jahannam wàlàhùn àdáàbò lẹ́hàríkọ. ọlọ́run iná iná fata lùmùmínì ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n fàtánà àwọn olùgbàgbé òdodo fatanu ẹlẹmọmìnì kí ni ìtumọ̀ fatanu ẹlẹmọmìnì sẹ́rí gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ tó kúránì láyé ẹ̀ dípọ̀ lọ́nà tàfsírì o tó o bá máa lọ nú tàfsírì tó o gbọ́ náà ti lè o ti gbọ́ lárúbáwá ọba nǹkan jẹ níjọ ni a ti ṣe tàfsírì kan bí dédé pọ̀sẹ̀ méjì àbí àwọn àtúmọ̀ tó wá fún fìtínà náà kúránì mo ti sọ ń bẹ̀ yìí ní padà síbẹ̀ nìyí ẹni tí o bá ṣe ń bẹ̀ kó lọ gbọ́ ìtumọ̀ tí ọlọ́run bá ní fìtínà ní kùrádì mọ́sàn kí fìtínà wọn fìtínà wọn rárá o lọ wo túmọ̀ ẹ o fátànù lilmu'minina níbi yẹtọ̀ kí wọ́n fìtínà àwọn mùmíní o ahárọ̀kú almu'mini àwọn tí wọ́n jó àwọn olùgbàgbọ́ òdodo ńná nítorí wípé fàtánà gangan ìpìlẹ̀ rẹ̀ ahárọ̀kọ̀ ni ilé ojú ọjọ́ pé nínú èdè lárúbáwá tí wọ́n bá ní fatihi fatihi zahabu ní jẹ́bẹ̀ zahabu oníjẹ́ fatihi ni tí a gbé fatihi nù ní nǹkan tí a fi fìtínà kan àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n torí pé tí ẹ wá wúrà tó bá fẹ́ jáde inú bọ́ wọ́n fi sí inú náà tí ó ti ẹni sí fìtínà ń bí ìṣòro kù ni wọ́n á ní ọmọ fìtínà rẹ̀ èyàn gbọdọ̀ ọmọ gbogbo ìgbàtọ̀ bá fẹ́ tálùkùrá ní kọ́ fẹ́ tó kúlíwà láwọ́ kúlíwà lọ́wọ́ tàbísírù dáadáa kọ́ ọmọ bá máa sọ alàlọ́hì máa làmìyàpọ̀ wọ́n ẹ̀mú dọ́rọ̀ wọn lọ́wọ́ sọ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ wí wa sallam ó ní man kadhaba alayya muta'ammidan falyatabawa maq'adahu minan ẹni tó bá máa mọ̀ fojú lẹ̀ parọ́ mọ́ mi kó máa wá ibi tí ó jókòó sí inú náà ẹ bá parun wọn lọ́ngọ́. njọ́ kẹ́kẹ́ tó bá parun ọ̀rọ̀ máa nábì tí ó ń tá nábì ọ̀sọ̀ sọ́tí kó máa wá ibi tí ó jókòó sí inú náà ẹni ọba wa parun wọn lọ́ngọ́. tiwa náà tiwa náà bá fẹ́ dàbí àwọn tí ń bẹ́ ń gbòòrò tí wọ́n máa lọ́lọ́hún wí ń tọ́lọ́hún òwì wọ́n bá fẹ́ tú Kùránì lọ́nu tàbí sí ẹ̀yẹ mẹ́rin pé ṣe fẹ́ èdè lárúbáwá ni níjó ni wọ́n bẹ̀rẹ̀ lárúbáwá tiẹ̀ tí wọ́n fi jẹ́nà níbẹ̀ ọlọ́nu tàwùsírì ni o nínú àwọn tí a tàwùsírì nínú àwọn tí a tàwùsírì ọ̀rọ̀ ní gbogbo àwọn tí wọ́n jọ àwọn olùgbàgbọ́ òdodo yín náà láti iná fátàlù mu'minina wal mu'minat. ní tí ń jẹ́ àdánwò nítorí ẹ̀sìn ọlọ́run kọ́ mọ́ lórí ọkùnrin ọkàn obìnrin ẹ̀yìn kọ́ lọ́wọ́ bá kó papọ̀ fátàlù mu'minina wal mu'minat kálukú ni àfi kéèyàn ò dúró déédéé ṣùgbọ́n lọ́wọ́ bá àyà yìí tọ́ka sí nǹkan kan tó ṣe pé kò yẹ kó kù nínú ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí tí ó já kan mọ̀nà lórí orí ọlọ́ọ̀ nítorí nǹkan kan bó ṣe wọlé káàbúrò rẹ̀ ó tó ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ti tó lágbára ó ní súnmọ́ ìlànà yàtúbù tí wọ́n wá kú tí wọn ò túbá kí wọ́n tó kú láyé ẹ̀mọ̀kẹ́ tùmọ̀ rẹ̀ ni pé bí ẹ́ ṣe gbogbo mùsùlùmí ṣe kí gbogbo mùsùlùmí tó gbàgbọ́ tí ń bẹ lórí ilẹ̀ ńgbà náà wọn jóná tí wọ́n bá túbọ̀ ọlọ́run tó ṣàforíjì fún tí wọ́n bá túbá ọlọ́run tó ṣe kí ni o yóò tó ṣàforíjì fún tó ló ní ثم قد عرف يا من هداها ثم اهتدها يا من عدا عدا نيو يا يا من عدا ثم اعتدى ثم اقترف ثم انتهى ثم استحى ثم اعترف ثم انتهى ثم استحى ثم استحى ثم استحى ثم اعترف أبشر بقول لله في آياته أبشر بقول لله في آياته إن ينتهوا يغفر لهم ما قد سالف إن ينتهوا يغفر لهم ما قد سلف إن ينتهوا يغفر لهم ما قد سلف يا من يا من عادى يا من عادى ثم اعتدى ثم اغترف ثم انتهى ثم سعى ثم سعى ثم احتار أبشر أبشر لي بقول الله أبشر بقول الله في آياته إن ينتهوا إن ينتهوا يغفر لهم ما قد سلف tí ọba ti bá wí èmi ò ní tó ọ wí lé o. يا من طه يا من عادى يا من عادى ثم اعتدى ثم اقترب ثم انتهى ثم استحى ثم ثم adúgbẹ́ fọ́lọ́ <laughs> ya amadi ada thumma àtàdà thumma kọ́tàrọ́ afáàní mo péjọ gbó owó ẹni tó ṣe pé kí n dé lọ yàtọ̀ lọ́hùn ọkọjá àlá rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba lóhun ọ̀fẹ́ òtún torí bọ̀ thumma ta ìgbà náà wá jẹ́wọ́ thumma ta hà ní ọ̀hún thumma intaha thumma istaha thumma intaha lẹ́yìn ìgbà náà ó wá dáwọ́ thumma istaha ojú ọlọ́run tó tì í òun náà ló ń wá ṣe báyìí thumma àtàrọ̀ ó mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ wájú ọlọ́run ó mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run أبشر بقول الله في حياته أبشر بقول الله في آياته máa dunnú tó ti lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó ti lè ṣe o mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ó fòpin ti dú ti dú ọ padà tẹ ọ kàbùkù ọgba ọ ọsa pé ọ ṣàìdá níwájú ọlọ́run ó tọ́ ti ṣe bẹ́ẹ̀ bìkọ́lì láàrin fi àyà àti yí pẹ̀lú tọ́lọ́wọ́ bá sọ nínú àyà Al-Qur'ani pé ìyàntàwó yóò pàwọ́ bẹ́ẹ̀ bá ti fòpin síwà burú ti ń bẹ lọ́wọ́ yìí èyí tó ṣáájú ọlọ́wọ́ ṣàforíjì tọ́lọ́wọ́ ń bá lè ṣàforíjì àpààyàn tí ó torí nǹkan míì ju torí pọ́jọ́ ọlọ́ngbọ́lọ́ tẹ̀ pápá àyàn oríṣiríṣi ní ń bẹ ẹ̀yàn lè ṣe ìṣèpààyàn èyàn lè pa àyàn nítorí pé ó wí pé torí iṣẹ́ burú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ jọ wọ́n pa ṣùgbọ́n pa àyàn gẹ́gẹ́ nítorí pé gbà tó lóun gbọ́ gẹ́gẹ́ ló fi pa kọ̀ wá pa àyàn kan ọmọ ẹlẹ́yọ kan ó pa odidi àwùjọ ìsìláàmù ọlọ́run ní tọba tú àforíjì ò lè bá ẹni àforíjì ò ní bá ní fún màlámúyà túbú ọlọ́run wa ní ìyá wọn wá ń bẹ̀ nítorí mọ̀kẹ́fà tà ní wọ́n jó wọn náà nù فلهم عذاب جهنم ولهم عذاب الحريق يا náà làwọn náà jẹ torí pé àlìjàzáú min jinsi al-amal irú tí wọ́n ṣe láyọ̀ náà láàfi sàwọn náà lẹ́sùn bí wọ́n ṣe jó àwọn ènìyàn iná náà ní ó wọn ìhẹ́rọ́kù wọ́n ṣe عذاب الحريق ni sẹ́ràn kí jahannama tọ́lọ̀ ti sọ onídìí kó ń sọ̀rọ̀ àríkù mà bọ́ọ̀ máa kàn fátà nù ìyà ni wọ́n jẹ yóò wà jẹ́yà tí ó ju àwọn náà abẹ́rẹ́ òkú tá a ṣe tábì lẹ́tọ̀ sí ààrẹ ọlọ́run mọ́jà dé tútù bá níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run kó sí rọrùn fẹ́mi àti ọlọ́run kó sí rọrùn fẹ́mi àti yá mẹ́rin àdá fòmá tádà fòmá kọ́tàrọ́ fòmá tàhá fòmá sàhá àbíṣẹ́rẹ́bì ń kọ́ أبشر بقول الله في آياته إن يهده يغفر له ما قد سلف ọlọ́kọ́ sàforíjì fún odò wa kó fi wá sí gbogbo ẹ̀rọ dáa nínú wàhálà kó lè ṣe nǹkan ní ọ tábàárẹ̀ nítorí bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú méjì tí ọba sí ẹ bá sí àti pẹ̀rún ẹ bá gbọ́ subhanahu wa ta'ala wa hamdika shadallah